نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبته أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته ترى عندة الأحكام من كلام خير الأنام للحافظ عبد الغني بن عبد الواحد المقدسي رحمه الله تعالى شروى عمدة الأحكام في أفوى ونمازة تدبقي أفوى عبد الغني بن عبد الواحد المقدسي المتوفى على رأس ستمائة olùmọ̀yí tí wọ́n jẹ́ ìpè olúwa nígbà tí ọdún di ọgọ́rùn-ún mẹ́fà gẹ́ẹ́rẹ́gẹ́ lẹ́yìn ìgbà tó ṣe ọlọ́run ọba tó ṣe é jẹ́ rájọ́ màdínà tíra wa yìí yóò bá ṣe máa wà létí olùmọ̀yí náà wọ́n kó àwọn àdìsí ìjọ láti ń fààyọ láti nù Sahih al-Bukhari wa Muslim wọn wá tó wọn fààyọ láti nù Bukhari àti Muslim wọn wá tó pẹ̀lú àwọn abúwá àwọn báàbù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àti ẹ̀lkútù kìtáàbù tí báàbù ọmọ ìbẹ̀ lábẹ́ ibi tí adé lábẹ́ àwọn àbúwá tí ń bẹ níbi kìtàbù sọ̀là àkòrí ńláńlá tí ń sọ̀rọ̀ nípa àsọ̀là irun kíkí wákàtí márùn-ún. abẹ́ ibi tí olùmọ̀ wa tí wọ́n dé òun náà ní báàbù istiqbal al-qibla tí ń sàlàyé nípa ìdájú kọ ká dájú kọ kíbla nígbà tí a bá fẹ́ ṣe àsọlá tàfẹ́ kírun láàrin yìí ọ̀rọ̀ ti lọ kí náà pè ní istiqbalul kíbla ká dájú kọ bó ní ipò rẹ̀ àti ìdájọ́ ẹ̀ níbi. àwọn asọ́làwàt àwọn àrùn wa a kì í bákan náà ìyàtọ̀ tó ń bẹ láàrin ìwọ̀n ọ̀ràn àti ìwọ̀n náfìlà bákan náà ẹni tó dájú kọ bòmíì létà ó ti sálámà tán kó tó yẹn padà àbí àlàyé ti lọ lórí ẹ̀ bákan náà kí ni jẹ́ pé èèyàn fèsì kíbla ẹ̀ńtọ́ ara yẹ díẹ̀ àbí kọ́ jẹ́ pé kíbla yẹn ọ yẹ díẹ̀ ṣe pé ìtò wà láàrin yíyẹ yẹn kì í ṣe pé díẹ̀ lè sọ pé èèyàn ó ó dájú kọ bòmíì yàtọ̀ sí kíbla ṣùgbọ́n yẹn kàn rí pé ọ̀yẹ̀ kan bẹ́ǹdì díẹ̀ ọ̀rẹ́ ká yí ẹ̀gbẹ́ díẹ̀ irú eléyìí yóò lè kó ìpalára bá ìdajúkọ kíbla yẹn eléyìí náà àkíyèsí ti lọ lórí ẹ̀ olùmọ̀wá yìí ọ̀rọ̀ àdìsí mẹ́ta ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run mẹ́ta náà ni wọ́n kó wa lábẹ́ àkórí àti sọ̀rọ̀ hadith abdullahi ibn umar alakọkọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ní èyí tó parí báwò yìí olùmọ́wá ní ànàánásí sí sirin رحمه الله تعالى قال استقبلنا أنسا حين قدم من الشام فلقيناه بعين التمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني أي يسار كذا فقلت رأيتك تصلي لغير القبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله لم أفعله ألفي أنا أم ولبعوة أنت دقيق Anas ibn na siri ni kìí ṣe sọ̀hábì siri náà ni ọmọ ìyá lòun àti ọ̀kan náà àwọn tábìrì tó ń gbajúmọ̀ táǹpẹ̀ ní Muhammadu ibn kan ibn sirin yìí bàbá wọn tí ń jẹ́ sirin òun ni wọ́n kó lórí wọ́n kó lórí ogun ẹ̀rú ni níbi ogun kan tí Khalid bin Walid radiyallahu ta'ala anhu tó jà Anas ibn Malik. tó ń jẹ́ sáàbí òun ló padà ra bàbá òun èsìrí yìí ó sì padà ká sábà rẹ̀ ìpè kọ́lọ̀ ṣiṣẹ́ wá kó fi sọ̀rọ̀ rẹ̀ di ọmọlúwàbí níta fẹ́ pàkíyèsí sí torí pé wa wọ́n ní tí wọ́n síwájú kò sí nǹkan tó burú níbi gbólóhùn yìí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn bá ti rí èèyàn máa ń rò pé sàádé òun náà ni ẹni tí wọ́n ṣerú àdúrà yìí fún. olùmọ̀wá ní anígbèsèrè àti kó jẹ́ pé àwọn tó tẹ̀ àwọn náà kọ̀ ọ́ rọ́bì aláhùn òun ló já pàkíyèsí sáà yìí. Anas ibn Sirin tábìrì ni o ó sì jẹ́ mọ́wúlá ní Anas ibn Malik ọ̀kan náà àwọn ẹrú lòun náà jẹ́ tòkú bàbá rẹ̀ ẹrú ni fún Anas ibn Malik tó wọn ni kọ́ọ̀lù. استقبلنا أنسا حين قدم من الشام ó ní àwọn pàdé anas àwọn lọ pàdé ẹ nígbà tó darí tí ń darí bọ̀ láti ilẹ̀ sham ìyẹn ni pé anas ibn malik ọ̀kan náà àwọn sàádé yìí ó tíráwò ni wọ́n ń darí bọ̀ láti ilẹ̀ sham àwọn wá lọ pàdé ẹ láti wọ́n láti lọ pàdé ẹ̀ wọ́n pàdé ẹ̀ láti Basra torí pé ilẹ̀ Basra ọ̀hún ni Anas ibn Malik gbé gbogbo àwọn tó sì wà pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí Anas yìí náà Anas ló gbà wá tó jẹ́ tábìlì in Anas ibn Sirin ìgbà tí wọ́n bí wọ́n gbé wá sọ́dọ̀ ọ́. Anas ibn Malik òun ló wá sọ ló kọ rẹ̀ tó ń jẹ́ pé ẹgbẹ́ yìí náà máa jẹ́ Anas ya Muhammad ibn Sirin lòun náà jẹ́ ẹni tó jẹ ọ̀gá ẹ̀ tó jẹ olówó ẹ̀ Anas lòun náà jẹ òun ni wọ́n sọ Anas di ọmọ ọ̀dọ̀ yẹn òun ló wá ní àwọn lọ pàdé Anas èyí tó ti sọ̀hábì nígbà tó ń darí ìrìn àjò kan bọ̀ láti ilẹ̀ Sham àwọn wà ní Iraq Iraq ìlú òun ló Basra sínú Basra gángan òun ni ilẹ̀. tí Anas ibn Malik àti gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ ìgbàna ń gbé ọ̀kan nínú wọn ni Anas ibn Sirin wọn làwọn náà pàdé ẹ̀ ní ilẹ̀ Ṣáà nígbà tó da ilẹ̀ Ṣáà mú bọ̀ falaqinahu bi ayni tamr ibi táwọn ti wá pàdé ẹ̀ òun náà ni àyè kankan pè ní àyínú àtàmọ̀ ibẹ̀ náà abẹ́ ìrákì náà ló wà ibẹ̀ làwọn ti pàdé ẹ̀ ya ẹ káàbọ̀ nǹkan kan fara'aytuhu yusalli ala himar olóhùn kan bá òun bí táwọn ti bá àwọn ti rí pé ó yẹn náà fílà lọ́wọ́ lórí himar kẹtẹkẹtẹ tó gùn àwọn bá ti yẹn náà fílà lọ́wọ́ wọ́wájú min za aljanib àwọn àríwí pé ojú rẹ̀ ọ̀nà ọ̀nà ìjọba yìí lọ kọjú sí kọjú sọ́nà ẹ̀gbẹ́ ánìyẹ sáré kébùlà apá òsì ìdí kébùlà ọ wà lórí nǹkan ọ̀gbìn àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n lọ pàdé ẹ̀ ìgbà tí wọ́n rí ọjà tí kò ti yàn lápẹ́rẹ́ lọ́wọ́ ṣùgbọ́n bẹ lórí nǹkan ọ̀gbìn rẹ̀ nígbà tó ṣe tí àwọn aṣọ pé fakoli ọmọdé rẹ yóò wá béèrè rẹ ẹ túká tùsọ́lì rẹ rẹ kébìlà bò lọ́jẹ́ lẹ́ẹ̀ka tó ń yẹn náà tó ń kírun ọ kọjú sí kébìlà lórí nǹkan ọ̀gbìn yìí ò kọjú sí kébìlà faqali Anas ibn Malik wà fún lẹ́sìn. لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله لم أفعل ṣe ìbáṣekí mi náà rí pàǹdàbí ṣe bí mo ṣe ṣe ìbáṣe gan o ṣe ìbáṣe pé mo rí pàǹdàbí ṣe bẹ́ẹ̀ èmi náà bá ti ṣe bẹ́ẹ̀ eléyìí òun ni nítorí fà tí olùmọ́ wa alḥafiz abdulghani tí wọ́n fi mú hadi maqsudu atarjama tí wọ́n fi mú àdìsí wa lábẹ́ ọ̀rọ̀ yìí lábẹ́ àkórí òun náà ni ọ̀kan náà tàbí ànábì Anas bin Malik ó wà lórí nǹkan ọ̀gbọ̀n kò sì dájú kọ kíbla àwọn tó ń pàdé wà ní irú sọlá àwọn lélẹ̀ ẹ̀ dájú kọ kíbla àwọn ẹni tí ìbá ṣe fún un náà rí fànàbí ṣe bẹ́ẹ̀ wọn ò bá ti dàn o eléyìí ó ṣe déédéé hadithu abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma alákọ̀ọ́kọ́ ta kàtẹ́yìn wípé ó ń ṣe ọlọ́run ìmọ̀yánná fìlà lórí nǹkan àgùn tó ń gun nǹkan lọ́wọ́ tí ó sì ní wò pé ṣé òun kọjú sí kíbílà àbọ̀wọ̀n tó bá kọjú sí kíbílà fáìn òun lọ dáa ṣùgbọ́n tí ọba kọjú sí kíbílà kò ṣe nǹkan kan tí ẹ̀ bá wà ní orí nǹkan àgùn tó bá ṣe wípé náfìlà ni ọ̀ràn yẹn la sọ pé èèyàn sọ̀kalẹ̀ yóò sì wá kíbílà kó tó di pé yóò kì í àyàfi àwọn exceptional cases kan àṣepẹ àkíyèsí sí ní ìjọ ni tó bá di wípé àsìkò òun fẹ́ bọ́ mọ́yàn lọ́wọ́ àbí yàn ń páyà gẹ́gẹ́ bí àwọn onírìn àjò tí wọ́n yà ibi tí ń lọ. ayílẹ̀ tó báyìí àwọn wà táwọn fi wà nù plane ayílẹ̀ òtò àlàáfíà yóò tó

tó bá rọgbọ́n ẹ̀dá tí ò bá ti rọgbọ́n ẹ̀dá fẹ́tẹ̀kù lọ́ha mọ́tàtà àtún yóò fi bẹ́ẹ̀ ni o torí pásíkò wọn ò gbọ́dọ̀ kọjá pẹ̀lú ẹ̀sìkìlì pé òun ò rí kíbla ni àti wẹ́wẹ́ rẹ̀ ṣùgbọ́n nápílà eléyìí ìgbàláyè rẹ̀ ó wà kíyàn yàn nápílà kọ́mọ́ kọjú sí kíbla bákan náà nínú àǹfààní ẹ wo àkọlé kan àwọn sọ̀hábà bí wọ́n ṣe ní àkọlé kan láti kọ́ṣe òjíṣẹ́ lá Muhammad alayhi salatu wa salam níbi àwọn ìjọsìn wọn àti gbogbo àlámọ̀rí wọn pẹ̀lú ọ̀dà Allah subhanahu bíbá iná ní àdúró ó ku àkórí mìíràn tí olùmọ̀ wa tí wọ́n tún máa ká tún máa tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́run jà mọ̀ lọ dáadáa òun náà ní báwo asòfò àkòrí tó fẹ́ sàlàyé nípa sáfù títò nípa sáfù títò àbẹ̀wòlúwa kọ́mọ sáfù alábọ̀yé ẹ̀sìn اللهم فقهنا في الدين اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم إنا نسألك الهدى والتقى والعفة والغنى اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا ستير استرنا بسترك الجميل اللهم يا غفور اغفر لنا مغفرة من عندك إنه لا يغفر الذنوب إلا أنت اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا هادي لمن أضللت ولا مضل لمن هديت ولا مباعد لما قربت ولا مقرب لما باعدت ولا إله إلا أنت اللهم أبسط علينا من بركتك ورحمتك وفضلك اللهم إنا نسألك النعيم الذي لا يقول ولا يزول